بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنا سكوت سمولون وبالا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àfáwà àgbà olùfẹ́ wa olùṣèfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́nkún wọn bánábí náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kó sànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́mọdé àṣàbọ̀ látọ̀rọ̀ kìámà nígbà tá a fi ṣe lánilẹ́kọ̀ọ́ láàrin mọ́gì tí ṣe lọ́jọ́ òní nínú ni Riyadu Salihin ọba àwọn ẹni pẹ̀lú àìrúngbà àti bẹ́lọ́ ọba kọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó sànú wa kó sọ náà lẹ́nu rí ọlọ́run báàbù lẹ́mbà tù ní à lọ́wọ́ báàbù fi amúrùbí ma'arufi wa nahyi anil باب في طوالا سلال ما تسلادا كل ما قبرو عزيز الله كتانو باب نول عدل مي علي كل يوان اتتف من رياض الصالحين عن أبي وليد أبال بن الثابت رضي الله عنه قال بيعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العصر واليسر والمنشطة والمكره وعلى أفرض علينا وأن لا ننازع أمر أهله إلا أن نروا أو تروا أصلا ضوان لكم عندكم من الله تعالى فيه برهان وأن وعلى أن نقول بالحق حينما كنا لا نخوف الله لومة الله متفق عليه عمر سيدنا أبي وليد سامت أما عبادة أما سامت أني أبدال الإسلام في مباوية يعني أبدال الإسلام ملك ma gbọ́rọ̀ sátúwájú wa lẹ́nu azùmọ̀tẹ̀ láti àtúwájú nígbà nira àti gbàdẹ̀ra ìtàràwáyá sí àti ìtàràwákọ̀ọ́ ní kí wọ́n ti àjùlọ lórí wa ààrẹ ní takò ọ̀rọ̀ àṣàṣíwájú wa àṣíwájú wa kìfìrí tó hàn tàbí ní ẹ̀rí lọ́dọ̀dọ̀ ọlọ́ọ̀bá tó hàn pé wà kìfìrí ni wà án ala anna kúrò alhaq alhaq alma sọdodo aina ma kunna gbogbo tabagba la nakhafu fillahi lawmatallahi a ní gbàgbé a ní tí a pẹ̀lú ìfẹ́rù ebu eléèbú muttafaqun alayhi imam buhari àti muslim bá di ti wa alimanṣe tó makara abi fata mimehima àti máa ń ṣíkọ ni àti makara gbogbo mímu ni fata àrùn ni àyè fi sahal wa sa'ab nígbà àdẹ̀ra àti nígbà òmìnira àwọn asọ̀rọ̀ ẹ̀fẹ̀káṣẹ́ ibi mùsùlùmí kàti kò sábà kàbáyà ní kíyàn ó kọ́ àwọn kan lájùlọ lórí àwọn kan قضي وجواها أي في شكل الباع واحدة بعدها وواها ثم ألف ثم حاء وملا أي ظاهرا لا تعمل تعويض ريتوها سيو سيكي ألف ريك مامين إلا كان باب ويتنجي 187 من رياض الصالحين عن نعمان بن بشير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الله سيدنا نعمان مبشير قال جزاز بايك القائم في حدود الله والواقع فيها àpèjúwe àwọn tí wọ́n mú àti ọlọ́wọ́ bá tẹ àwọn tí wọ́n ń kọlu àti ọlọ́wọ́ bá àpèjúwe wọn nǹkan ìsáhà mú aláṣẹ́fẹ́ ìnàtìmù lọ́dàbí àwọn jama'a kan tí wọ́n wọkọ̀ ojú omi فصار بعض آلاها أخرجوا من جل أنبي أبسس أما كمان أوكي وبعض ما أسفلها أما كمان هي سالي فالذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم أما تما وعلي سالي تما بيا مؤمن وضع بعضهم تما لوكي كوفاني أمين قال لو أنا حركنا في نسيبنا حرقا lam nu'bi man fawkana ìgbà mú máa bẹ́ ìgbà àwọn aláṣùn mi ju nígbà owó orí láwà ìjà lò sínú ọkọ̀ ojú omi yìí tí wọ́n máa wàhálà àwọn tó wà lókè ìjámọ̀ ìkúmọ̀ bá sí ní ìlú wà wọ́n wàhálà àwọn máa fẹ̀yìn tẹ̀rà kó ń wọ máa aráàlú alákò jẹmíyàn tí kò fi wọ́n lẹ̀ pẹ̀lú tó pàlérò o gbogbo wọn ni wọ́n parẹ́ ìyá akọ̀tọ̀ wà láà ìdí nájà ò nájà ò jẹmíyàn tí wọ́n dí wọn gbogbo ni wọ́n là gbogbo ní bi wà القائم في حدود الله تعالى معناه المنكر لها إذا كنت القائم في دفعها وإذا دولها والمراد بحدود ما نهى الله عنه إذا كنت لنقوم ìtàhàmù ayé wọ́n wú ọkọ̀ ojú omi rẹ̀ 188 ẹlẹ́ẹ̀kanu báàbù yìí عن أم المؤمنين أم سلمة عند عند بنت أبي أمية أزيفة رضي الله عنه عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال قام ومسلمة oni dájúdájú àti ìbáyé pé innama yusamila alaykum umara fatarikuna wa tanqirun àwọn ọ̀rọ̀ àwọn kan wọ́n yàn àwọn àmìrù kan fún yín ẹ̀rẹ̀ máa rí ní ẹ̀kọ́ àwọn aṣíwájú ẹ̀ máa rí ní ara yóò fa mọ́ ọ̀tùkárí àfọ́kà dárí ha ẹni tó bá ti kórìíra nǹkan yẹn ó ti bọ́ ọgbọ́n fẹ̀ǹtì ó ti là mọ̀nà àǹkàrà fọ́kà sọ́lì ma ẹni هنا بوب ذنبيا لكن من رضي وتابها ومن تبع يلسي ثلاثة كلمة قالوا يا رسول الله ألا نقاتلهم wọ́n ni òṣìṣẹ́ ọlọ́wọ́ bá láàrin bá wọn jàrí àní gbogbo tí wọ́n ni kọ́ọ̀lọ̀ láà ní ara ẹ̀ṣọ́ gbogbo wọn ma a ká mú fíkù sọ́lá ní wọ́n gbà tí wọ́n bá ń kírun pẹ̀lú yìí ẹgbẹ́ ọ̀tọ̀ kọ̀ wọ́n àmọ́ láti bọ́ pé jáde yóò dá gbọ́ rọwá muslim imam muslim gbọ́dọ̀ tí wa من كري بقلبه يستطيع ان كرب يده على لسانه يتكبرها ẹgbẹ́ bá kọ̀lọ̀kọ̀lọ̀ ọkàn rẹ̀ àmọ́ kò lè súnkáde gẹ̀gẹ̀gẹ̀ bí yóò pẹ̀lú ọ̀rọ̀ eléyìí gbà ìrìnà ẹ̀sìn kò lẹ́tẹ̀ lọ́rùn lọ́ọ̀fà ló fi kásíwájú máa ṣe tí ọ̀dá káàkiri máa sọ̀pọ̀tì káàkiri máa sọ̀pọ̀tì ẹ̀sẹ̀ yá ni máa pín ní bá ti ọjọ́ ẹgbẹ́ agbẹ́gbẹ́ yóò bí ọ̀fọ́ra máa ń tì ní ọmọ ẹ̀yà báyìí ọgbàrí ha ní ilé ìlàkùn bí kíni ó làkùn bí ẹ̀ṣẹ̀ ó ní ẹ̀yìn onígbà làwọn mi ẹ̀ṣẹ̀ náà bá وهذا وظيفة أبشرته من من رديها بفعلين هذا فلما يعون يوان يجوم كيلو متابعهم فهو عاصي أنقل ومكنا نوا نسلوه بعد إليه لسه سقلوا قواوين يوا كان فهو very very careful خذ يمبون كذون كلمة إيه ولا دون ولم جاسين لنوبة 189 الثالث أنا أم المؤمنين أم الحكم زينب بنت جاشم رضي الله عنها قال ما جوان النبي صلى الله عليه وسلم زينب وما بن نجاش أن النبي صلى الله عليه وسلم دخل عليه فزعا هم ولا بعدين جنتك وان بيقدروا يقول لا إله إلا الله لا إله إلا الله حينما نفهم بدوا فلوبا ويل العرب من قد قرب اقترب ìbínú ọlọ́wọ́ bá ń bẹ fún lárúbáwá àbí ewu ńlá ń bẹ fún àwọn lárúbáwá nípa àbúrúkọ tó túnmọ́ tó sí ìfí aliyọ́mọ mi rọ́dìmí ya àdúgbò máa dúró ní tó ààbò lónìí gana ìdílé tó dí àwọn ya àjọ tó mọ́lì tó fi wáyà ó ti lún dèdè báyìí ó fi ìkàfẹ́bẹ̀ láti àtàkò yìí àárọ̀ yìí tẹ̀lé yìí ó fi wáyìí يبادر بالله يوزن وكثير قبل الأولاد كما تنمي يا رسول الله قمت بمعنى القيوة قمت صنوبة أنه لقوا فينا الصالحون صنوبة سبحانه وتعالى زيوك عوالني ومن يريد ولا نوا قال نعم مجاني إذا كفر وخبر تأبو بقو تأبو بقو ضغلوا لنا وطالبناه مجلس ولوبة كانوا ولوبة وعلى النيتي السابع ألاك جي عن أبي سعيد الخضري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثم فينا أبي سعيد الخضري رضي الله عنه أزمت إياكم والجلوس في الطرقات الصورة عجب ما تقولوا جوانا تاوين ينبع قجاء الصورة عجب ما تقولوا جوانا تاوين ينبع قالوا يا رسول الله ونوجه الجنوب ما لنا من جالسنا بدا يعني هذه لا ما رايك فيه قسم من جلد دواجي بيانهم نتعدس فيها اما برادل رمبني فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم إلا المجلس إلا المجلس فما كيف لما جكسي فاتوا الطريق حقه أيا فوجونا أمية طريق قالوا وما حق الطريق يا رسول الله ولكن يتوجونا قال قدر البصر كما رجل إليه قلنا أما قال ما رجل ما رجل إليه أدي وكف العزاء قد جاءهم أمام الرسالة وبدي جاء لما صعوكوية ورد السلام أما سلم سيئ كدالهم أمر بالمعروف قالت متى إذا ما ريعوني كما قلنا جدا أنا عن المنكر قال ما قابلوا بوني واتفقوا عليه وهذا مسؤول الله سواه الثامن إليك جو 191 نور الصالحين عن ابن عباس رضي الله عنهما قال عبد الله بن عباس عمد عندما يجي أن رسول الله صلى الله عليه وسلم روى ختاما خاتما من ذهب في يد رجل anabi a fatara lọ anabi a hó fatara wa anabi rí arákùnrin kan tó fi òka gold sí ọwọ́ nzahabi fi yẹ́dì ẹ̀rọ ilé ọwọ́ rẹ̀ a fatara yìí wá tayọ lọ́wọ́ rẹ̀ wọ́n sọnù ọ̀kaàlì ọ̀rọ̀ pé ya amadu ahadukum ila jamura min an-nar yala afiyadi ẹnìkan ni yọ́n máa mọ̀ lọ́lẹ̀ mú iná ògúnná kọ́wàá ẹ́ ṣẹlẹ̀ rẹ́jùn àríwá pẹ̀kùdà wọ́n á sọ fún arákùnrin pé bára máa bá àbára sọ̀rọ̀ sálàm wọ́n ti sọ́nù tó ti kó bẹ̀ wọ́n á sọ fún arákùnrin pé ó àtàbàk kò ká góòdù rẹ̀ nìyẹn lé mú ìfúnfà bí i àbálí mi bọ́ọ̀ sí ẹ̀lú mọ́lù fún ìyàwó rẹ̀ àbíkó rẹ̀ hmm. kàrà láà wọ́n abúlé ní kó máa mú mọ́ máa bí sọ́nù ní kó máa mú mọ́ àwa muslim náà muslim máa dìtìwá ẹwà wọn sọ́nù muslim ọlọ́ọ̀bà kó bá sọ́nù lẹ́sẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bà àtàfẹ́ ẹlẹ́kẹsẹ̀ ní 192 عن أبي سعيد الحسن عن أبي سعيد حسن البصري ولولا صوابا حسن البصري عن عائد بن عمرو رضي الله دخل على عبيد الله بن زياد في عائد عائذ عائذ وما أمره قل لا عبيد الله وما زياد قال أي بني يمامي إني رسول الله صلى الله عليه وسلم يقول dájúdájú أجو كميبا tó di صلى الله عليه وسلم ثم ذلك إن الشراء أتماع أما أزواج بروكو أما دانا بروكو لنا هو بيا فإياك أن تكون منهم ممكن لو فو مجعلنا ودودني وبيا فلو اجلس أرجقه إنما أنت من نخلد أصحاب رسول الله في وجقة النوع و هذا رجل صلى الله عليه وسلم قال ألا أنت كانت لهم نقالة ما كان نقلة بعدهم وفي غيره وهو tàbí ẹ̀mí làjẹ́ àjẹ́kẹ̀ẹ́nú àwọn ẹmẹ̀wà àwọn tó wá gbílẹ̀yìn wọn ni wọ́n máa láwọn mẹ̀wà ní gbogbo wa tàbí ẹ̀mí làjẹ́ pẹ́kẹ́ làwọn tẹ́lú ọjọ́ àmì ìṣẹ̀lẹ̀ Allahu akbar al-ashir 193 an Uzayfa radiyallahu anhu انقل سنة وضيف ارمزا ينسي عن النبي صلى الله عليه وسلم قال جل والذي نفسي بيده مفيانتي من بورا من بلوه بورا من بورا باين أتأمرن بالمعروف والله بسلاجو إنو كما قتدادا لتنهون عن المنكر والله بسلاجو كما قابروا ولا يشكن الله أن يبعث عليكم إكابا منه ابيكم أبقى يا كبيراني ثم تدعونه وما بنه فلا يستجاب لكم عند عينه رواه مسلم رواه الترمذي إمام الترمذي وعليه وقال عزيز حسن صحيح قال عزيز حسن قلنا عزيز حسن النبي على عادي عشر لما 11 هي 1 بيت 4 من رياض الصالحين عن أبي سعيد الخضر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما سيدنا أبي سعيد رضي الله عنه رواية لي أفضل الجهاد كرة العدل عند سلطان جائر أفضل الجهاد ìgbìyànjú jihadi ní ọlájú kalmatu adlin kina sọ̀sọ̀sọ̀ dédé inda sultanin ja'irin lọ́gbàjọ́ aṣíwájú àjẹ́ nípa رواه أبو دار والترمذي وقال عزيز حسن إمام أبي داود إمام الترمذي قال إسوا هذا من حديث مثلا لنا 195 الثاني الثاني و... الثاني عشرة ما تشوف انه بابه انا ابي عبد الله طارق ابن شهاب البجلي الان مسيح رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم وقد وضع رجله في الغزو غزو صلى الله عليه وسلم أولا بك قلت تكرز كي اسمي ما قلت بقول يتي أنا أقول يا بير قالت لي هذا أفضل إذ جاز الله قال كلمة حق عند سلطان الجائر oníkíyàn sọ òdòdó níwájú àṣíwájú àjẹ́ nípa ráwọ̀ nasá ibi ìsìlámi sáàyè ẹ̀mẹ́mù nasá ìlọ́gbà wá pẹ̀lú ìsìlámi sẹ́lẹ̀ alagaruzi àbí gáyì nínú yama masuha ثم راء ساكن غر ثم زاين هو ركاب رق قور الجمل هنا نتوقع عن خطوري عنكمي wọ́n á fẹ̀sẹ̀ wọ́n náà bí ìgbà kaba yìí kaba gun àkúmí yẹn ìdá kánà mi jẹ́ òbí ní àwọ̀ kásábì kò bá sí awọ ni kò bá sí pákó ni àfihàn látọ̀ sóbi jẹ́ òbí ní wọ́n àkúmí gbogbo tó wà wọlé ọjẹ́ kìí ṣe bí awọ àti pákó nìkan 196 لما كاتين الثالث عشر عن بابه عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما دخل نفس على بني إسرائيل أنه كان رجل يلقى رجل ويقول يا هذا اتق الله ودع ما تسمع فإنه لا يحل لك يقول قوعي يقول قوع يقربان بني إسرائيل òun ni pé arákùnrin arákùnrin kan tó ń wà sí ọ̀dá tí wọ́n ni arákùnrin ìwà tó wú yí ọ̀dá tá a máa tàbí náà kan tó ṣe kí iná oláyà ìlọ́kọ̀ kò bá mú fún ẹ̀ ṣmẹ́rọ̀ká omi ọ̀gẹ̀dì ó tó ápẹ̀ lọ́la ó tó wúlò ní pé rákùnrin tó ń ṣe yí ọ̀dá tí wọ́n kò mẹ́ ó tó ápẹ̀ náà arákùnrin láyẹ̀ náà amẹ́bí ń kọ ṣàbàjẹ́ fún yìí kò dí lọ́wọ́ kó tó máa tọ́ bọ̀wọ́ jẹun kò dí lọ́wọ́ láti máa fi kó máa jọ mumi ẹ̀kọ́ tó kò tira wọn ìwọ́ lọ́wọ́ kọ̀ wọ̀nyẹ́ fún yàn ilẹ̀ ti ń sa ìdájọ́ tó kọ́ sílẹ̀ sí náà ìtọ́jú kò tó kí wà lọ́gbẹ́ yẹn ẹni eré ní ọkọ̀ ó ní yé wa ara ni wọ́n wọ̀ bàjẹ́ tí ò sí wọ́n bẹ́ẹ̀ ó sì bàjẹ́ rẹ̀ ṣe ní ìmọ̀ súnmọ́ ni ó yẹ kó lọ sí yẹn bẹ́ẹ̀ ó ti yé المزافر أيها الله الله تفضي وقرأي لما فعلوا ذلك طبعا الاسلام نزل الاسلام ضرب الله قلوب ام بعض لو من الكفر ثم قال ولو الله انا لئن الذين كفروا من بني اسرائيل وني لعنا وبني اسرائيل عندنا زمان من على لسان داود يا نبي داود يا نبي داود وعيسى بن مريم التغريب عيسى ومريم ذلك بأنهم ذلك بما بما عصوا دوجة القوة يشدوه وكانوا يعتدون وجد منك ينالا كانوا لا يتناهون عن المنكر فعلوه وجد ذلك ويه قوي بيستجدون يبانشي ليس ما ليس ما كانوا ليس ما كانوا يفعلون أبو جاي جوان سنكي ترى كثير منهم يتعولون يتولون الذين كفروا لن يقلقون وما مواما كفرين يرموا لي لبين ذا ما كلمة عيدهم وانفسهم أبرو جاي يجب نوازه ونكون عيين إلى قول إسراتقون يقولون ذا يقول الله ذا قمتيني و أدام باني و المسلمين على دبالي يجب أن يشتركوا تبقوا ما قلت أن من سبيا كاتي ما بعد يوم ما بعد ولا bí ní wọn tí wọn náà sọ ẹ̀kọ́ káyé láàrin yẹn ọwọ́ di yé wa nígbà tó kọ́ bínú okùn tó kọ́ bínú ẹ bínú mọ́nà ń sẹ́ni bínú àmì yẹn sáré sáré bí ọba ń bẹ̀ àwọn gbé àwọn jẹ́ ìṣe yé ọba mu ẹ̀sìn tó kù bẹ̀ ọba yàrá bẹ̀ wọ́n lọ́rọ̀ fún ọba ń bẹ̀ àmà ẹjọ́ wọn jẹ̀ pa ọwọ́ di yé wa wallahu ta'ala nínú ọ́fíìsì kan ní ìyẹn bí wà àbí ìṣòro ti ra ọ pé ṣe mùsùlùmí ni ìyẹn wá fi ìsìláàmù lọ títí bí ọ̀nà ní pẹ̀lú ẹ̀fíṣẹ̀ láti ọ̀pẹ̀ ìwé tó lè gbà pọ̀ àti ìwé àmọ́ ó ní àmọ́ náà ìtajà àbí tó wá fún ìkọ́ni wọ́n wá wá ìlú tó bá ná sí o fẹ́ náà lè ní ìlú tó lẹ́nu ìlú lẹ́nu títà sí dáadáa àmọ́ Islam. eléyìí ti ẹ̀bi eléyìí kékeré ti fi lórí lọ́ọ̀rẹ́ iṣẹ́ ẹ̀bi ni bí ẹni máa ń dalẹ̀ tí máa ń wù bàjẹ́ ní láì mú tí wọ́n máa yàrá rẹ̀ àmẹ́lẹ́ yìí ìtàkùn yìí ni èèyàn ní mú lọ́rẹ́ mú rẹ̀ àmọ́ yẹn èyí mọ̀ sí dáadáa kó sì fi màṣìlè àmọ́ yẹn ní mú lọ́rẹ́ mọ̀lẹ́ pé ẹjọ́ máa jẹ́jọ́ máa mọ́ ẹjọ́ máa lọ lé ara yín wọ́n máa wọ́ wálé màjúkò lórí àga rẹ̀ wọ́n máa lọ màjúkò lórí bẹ́ẹ̀dì ìyàwó rẹ̀ ara ẹ̀yìn ṣe yìí ó ti kòkòrò débẹ̀ ó di ẹyin àtàkì ìfẹ́ ọ̀sẹ̀ ńlá sáré bí ìlà mòmìnì wọ̀lá yá kò fọ́ ámá ìlà tẹ́pì àti ìfẹ́ àbá mu wa la sáré ìlà mòmìnì mọ́ mú ní ọ̀rẹ́ àti ọjọ́ àkùnrin tó ti bá ma wí àtàlẹ́ jẹ́ mọ́mì ẹ̀rọ máa máa tọ́ bọ̀wọ́ ẹ̀rọ yóò máa jẹun àtàlẹ́ jẹ́ mọ́ eh, olùpàá ọlọ́run ọba ó di yé òṣèré mi wọlá òtàrà àlàkàlà àmà àjọ ń sọ wàjọ wàjọ jọ pẹ̀lú ìkòtà burú ń bẹ̀ wọlá òtàrà àlà وفي لفظ ابي داود انك بعد ابي داود واللفظ الترمذي قال الرسول صلى الله عليه كما وقع بنو إسرائيل في المعاصي كما كما بني إسرائيل كنوا وشيء دعتهم علماؤهم أما أصلا قفوا من جنس يوبا موم لم ينتهوا أما وسوقهم به فجالسوهم في مجالسهم أما أصلا أما وجقهم بقوة وأكلوهم وشاربوهم أما وجقهم أمامهم ضرب الله قلوب بعض بعض الله واسد قلبه فلعن أم على لسان داود الله واسد لوريا أها نبي داود وعيسى بن مريم عيسى بن مريم ذلك ما عصوا نقوم بسلامة وكانوا يعتدون يدخلوا في الجنة فقال رسول الله صلى الله عليه وسلم وكان متقيا هل سلام رب وكل كنت سوهيد لا ينا واجقوا قال وضع ألا لا قريبا الذي نفس بيده مفهدم من البراء حتى تتروهم على الحق أطران إكي آفي ما كلاسي وإما في شبوة lórí kúnkún máa sọ̀dọ́dọ́ yẹn ní di òdòdó ní tàbí pẹ̀lú olóòdòdó lórí agbára ìṣòro ayé روهم أي أما فهمتنا ولا تكسرن أي لابسنه وانفوا سبعي بان 97 تجد نبا وكل بابين عن أبي بكر الصديق رضي الله عنه قال يا أيها الناس وما سيدنا بكر الصديق الواقع يعيني ممكن مصادق بيه مقبلون إنكم لتقرؤون هذه الآية كما كآية هي يا أيها الذين آمنوا عليكم أنفسكم أنتوا أنقلقوا دواري مجاوة ما رأي أتعوى يعولي ويدوركم من دل إذا تبيت كما دي من ملكي أما توصوا مقبعين كنوا دوري أموني وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني قلت جنبائك إن الناس سويا إذا رأوا الظالم ولم يأخذوا على يديه ما لنجين سابسي موقفوا أو شكا أن يأم أم الله بإقام منهم ذلك أنهم فيها جبوا بقوا رواه أبو دار والترمذي وحديث ونسائي هي سند صحيحة إمام أبو دار لو كان الترمذي وفي الإمام النسائي قالوا إسناد تفضل والله تعالى أعلم قالوا بقى يا بيه ilé ní parí báàbù ní matuidi 3 ààbọ̀ sí báàbù ní matuidi kọgbà mí assalamu alaikum wa rahmatullahi ìyàwó tó ní ìyáálé ọmọ mẹ́ta ìyàwó ìdílé méjì ó wá ní bàtà ní kó wọn kí wọn fi rírí pé nípa oúnjẹ ìdílá ó wá jẹ́ pé irú ìyáálé ní ìdílé mẹ́ta ọmọ ìyàwó oṣù mẹ́rin níbi mẹ́rin àwọn tó gbé bí tó gbéyàwó eh, ìyá pẹ̀lú ọmọ méjì níbi mẹ́ta ó wá ní bóòtù náà ṣe pọ̀ wọ̀nyí ìyá lè wúra múlò fún àwòrà ìdajì àkókò ìyàwó olóra òwúra ìdajì àkókò náà fẹ́ pé ìyá lè fi jẹ́ ẹ̀ta òwúra mi tí àwọn náà bá ti jẹ́ ẹ̀ta òwúra mi kò tó mọ̀ ní nínú ló pé tó kálukú náà náà ti kọ̀ọ̀kan tí ó bá lè gbé sáàmù lọ sí oníjì tó ṣàwá ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní dókítà sọ fún òfin káàkiri wọ̀n máa jẹun alẹ́ tó bá ti di bí ọwọ́ aago márùn-ún mẹ́fà tó máa jẹ pé ó ní sílẹ̀ pé digestive system ẹ̀ ó sùn lórí pé tó bá lè jẹ lẹ́yìn mọ́tì àti ìṣá oúnjẹ òní tàjẹ́ tó fi sùn ó dẹ̀ kó ìparadà wà wá pé àmì ìṣe dáàbò tí òun fẹ́ lọ jẹ orí pé ìyàwó òṣèlérí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ní ẹ̀yìn ṣáà yóò ti dáná tán òun dẹ̀ sọ fún ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ kò kàn lọ sọ ní ìta tó bá dùn lọ́wọ́ pé wọ́n ti dáná wọ́n kó òun ti dáná nàìjíríà wọ́n ti lọ jẹ ní ìta ìgbà ní ìlú ọ̀gbẹ́ lọ́dọ̀ dání tó máa àbúrò ti jẹ lọ́ọ̀ nínú ara òun ọ̀gbẹ́ níta ìgbà ní kí ìjọba wò káyí tí wò kó bá ara lọ fún yàwó èmi ò ní níbi jẹlẹ nígbà tí ìdáná fún ìṣe ẹ̀ ní onígbọ́sí sáyẹn ìwádìí rẹ̀ ìyáyé tí wọ́n ṣe tí òkèlítà tó rẹ̀ bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ wà tí ó mú òun mọ́ ara rẹ̀ fún tó òun ṣe sí ìlú àwọn ọ̀sẹ̀ yìí wà. wọ́n wá àkọ́ nípa oúnjẹ tí ń pín fún wọn ó ti lédè ní wọ́n gbà tó jọba wọn lọ́dọ̀ nìkan wọn kí wọ́n gbà tó wá rọjẹ pélé tó wá fẹ́ gba àwọn ìyáálé rẹ̀ sí kan bàbá san ara wọn pé wọ́n ti ní ìdẹ̀ ìdí fún wọn bí ìkùsà burú ń bẹ̀ bí náà ni pé kó má fi àdáwọn kan àgbé àdáwọn kan ẹlẹ́ẹ̀kejì nípa ìyàwó tí ò sí kéde nípa ìdáná oúnjẹ wọn yẹn ìṣàlàyé máa tó ṣàlọ́ ṣàlàyé fún kó máa ṣùgbọ́n ìyàwó ìyàwó yẹn ní ìfúrẹ́rẹ́ fún ara nǹkan bá wùlọ sọ́dọ̀ ìyáálé kò sí burú ń bẹ̀ àmọ́ kó fi àjẹ àwọn ìyàwó náà fáwọn ọmọ ìjọ náà jọ wọn kó ìdílé máa ṣe nǹkan yóò pa mí la ní kò sábà rúmẹ̀ wallahu ta'ala rẹ̀ wọ́n á one ninety two on the an abin sa'id حسن بصري رحمه الله كما لا سوى حسن بصري أنا عائذة ابن عمرو رضي الله عنه كنا ندجداج عائذة وما عمرو سبايك قال على عبيد الله بن يزاد قول له ذا عبيد الله ما يزاد ابن وقال يا بني يا مامي إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول wọ́n lọ pé iná ṣẹ́rọ rí ààrà ọ̀tọ̀má àwọn tó burú jù nínú àwọn tó mú àwọn ẹrú ọlọ́ọ̀wà tí àwọn tó wọ́n ń sọ́nà ìjà síwájú tí àwọn tó níwọ́bìá ó di ìfà ìyáka àn takuna minhum ọba ní wá sọ́ra kọjú kanú فإنما أنت من نخالة رسول أصحاب النبي صلى الله عليه وسلم وأنه أويك إنه أصحاب النبي صلى الله عليه وسلم كأكال أمكم نعالة أو فواز يبتكى بيهم سبيشال قولي يكعون سواء نواني إنما كان النقالة بعده أما دون نواني سعى أنت لي ولد أما سعى bọ́bá kan láti wájú ọdún tó lọ́rọ̀ lè gẹ́rì lórí àwọn ẹlòmíì wọn ní kí ní àwọn sàájá ìṣẹ̀lá ó di é ó lè rí ní wọlá òtí alọ́rọ̀ náà